أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ولكن الله ذو فضل على العالمين أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة nínú àwọn كان ẹlẹ́ẹ̀kejì tí màá tún gbìyànjú láti tún yànnàná láti tàn mọ́lẹ̀ sí lórí ọ̀rọ̀ tí ọmọ ìyá wa tí wọ́n pa kéèsì mi tí wọ́n sọ òun náà ni pé mo fi rìnlẹ̀ wípé Sheikh Ali al wọ́n ti yí padà lẹ́yìn ikú àwọn àfa ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta nìkan tí wọ́n jẹ́ àfá ayé al'alamatu al-muhaddis muhammad nasiruddin al-albani rahimahullahu ta'ala wal'alamatu al-faqihu abdulaziz bin abdullah bin baz wal'alamatu al-faqihu al-usuli muhammad bin salih al-uthaymeen mo ní lẹ́yìn ìgbà bàbá wa mẹ́jẹta yìí tí wọ́n kú mo ní àwọn wàhálà tí ó lágbára ṣẹlẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n jọmọ kí àwọn bàbá yìí àtàwọn kọ̀ọ̀kan tó jẹ́ sí pé wọ́n ń sá pamọ́ sí abẹ́ àwọn bàbá yìí wọ́n padà fi bí wọ́n ṣe jẹ́ wọ́n padà fi wọ́n padà fi hàn ayé lẹ́yìn táwọn bàbá yìí lọ tán so wọ́n sọ wípé nínú àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ òun náà ṣe Ali bin Hassan al-Halabi ó dùn mọ́ mi wípé ìgbà tí ọmọ ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lórí eléyìí wọ́n ní lóòótọ́ ni pé àwọn èèyàn kọ̀ọ̀kan padà jí padà àwọn èèyàn kọ̀ọ̀kan padà fi bọ́n ṣe jẹ́ wọ́n padà ṣàfihàn rẹ̀ lẹ́yìn táwọn bàbá yìí kú tán ṣùgbọ́n Sheikh Ali bin Hassan al-Halabi wọn sínú wọn. tó ìní wọ́n fẹ́ fi rinlẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé Sheikh Ali bin Hassan al-Halabi wọ́n wà nú àwọn tí irú nǹkan yìí ṣẹlẹ̀ sí. tó àpẹẹlú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala máa yànnà ilé báyìí nínú tíra àwọn gangan nínú tíra Sheikh Ali al-Halabi tabalu manhaj as-salaf as-salih kíra sheikh ali al-halabi tó gbajúmọ̀ dáadáa ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ eléyìí tó ń ṣàfihàn wípé sheikh ali al-halabi wọ́n yí padà wọ́n yí manhaj wọn padà nínú kíra wọn yìí ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ni muwajjihun li kulli man khalafa في الجح والتعديل نازعين منزع الغلو والتبديع والتبديع والإسقاط والتشنيع لعل الله سبحانه يهديهم ويظهر الحق لهم ولو تعوان صي عوان في شيء مارني موجه لكل من خالف منهج مشايخنا واني إمارة للي إطاني صنع للي فنقبوا عوان تي wọ́n yapa ìlànà eléyìí tó yanjú almongbọ́dẹ̀ ìlànà àwọn àfáàwà tó dúró dédé tó gún régé fi jẹ́ṣùwà tààdì níbi kí a kásáyàn lọ́gbẹ́ níbi ká bẹnu àtẹ́lúyàn àti kí àti káyíyàn nàzìrìnà màzí alghuluwi wa tabdi'i wal isqat wa tashni' lẹ́ni tí wọ́n ń jiyàn ní ìjiyàn ẹni tí ó ní ìjiyàn ẹni tí ó ń pe àwọn èèyàn lóní bídà ní ìjiyàn ẹni tó ń ti àwọn èèyàn jábọ́ ní ìjiyàn tó ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ la'alla Allah subhanahu yahdihim bọ́yá ọlọ́run bá àlékẹ́ wa yuzhiru al lahum bọ́yá ọlọ́run bá àlékẹ́ ló fòdodo so ó túmọ̀ sí pé wọ́n ní tíra kíkọ olùmọ̀ràn ni onímọ̀ràn ni àwọn kọ́ ní kíkọ ẹni tí ó ń tọ́ àwọn èèyàn sọ́nà ni àwọn wo làwọn ń fi tíra ìtọ́sọ́nà gbogbo ẹni tí ó bá yapa ìlànà àwọn àfáà wa eléyìí tí ó gúnrégé tó yanjú níbi ìfi àbùkù kan ni àbí ìyìn ni tó ìyá pé àwọn ẹni yìí wọ́n ń jiyàn wọ́n ń ṣe níṣe fanfa ẹni tí ó jẹ́ aláṣejù níṣe ìfanfa ẹni tí ó ń pe àwọn èèyàn ló ń bí dáa lẹ́ni tí ó ń já àwọn èèyàn bọ́ lẹ́ni tí ó ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ ṣùgbọ́n ọlọ́run bá lọ́sùn fún àtàrà fi ráwọn bẹ́ẹ̀ mọ̀nà náà ilé ìbáyìí ní nǹkan tí wọ́n sọ nínú tíra yẹn Sheikh Ali Al-Halabi ti tààlíkì lórí ẹ̀ àti a inú tíra wọn manhajus salafi salih bákan ní page 16 sí page 17 wọ́n ní wà ákúlù múntifan nafsi mu'tarifan bí tajawuzi la'in taqaddama minni qablan yadu sabqin fi shay'in min hadha al-ghulu wa arbabihi fa inni arju rabbi an yakuna li qadamu sidqin fi raddi al-haqq ila nisabihi wa tahriri hadihi wa sawabihi a in tí wọ́n sọ ń bí báyìí òun ní àwọn múnsífà nafsi lẹ́ni tí ó ní ìsọ́ọ̀bù pẹ̀lú ẹ̀mí ara wọn àwọn sọ sincerely pẹ̀lú ẹ̀mí ara wọn ni àwọn wà sincere pẹ̀lú ẹ̀mí ara wọn táwọn fi ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ ìtẹ́rìfà bí tàjà wùzì wọ́n ní kódà àwọn sọ̀rọ̀ yìí rè láti lè acknowledge pé àwọn ti ṣàfihàn àwọn ń sọ̀rọ̀ yìí láti lè fi ọ̀nà ilẹ̀ wípé àníṣẹ́ àwọn kọjá àlà wípé la in taqaddama minni qablan tó bá ti ẹ̀jẹ́ ti wípé síwájú rí àwọn tí ó ti ṣẹlẹ̀ sáwọn rí sáájú yàdù sabkin fi ṣe in hadal gulu pé àwọn ti yáwọ́ níwájú rí àwọn ti yáwọ́ sẹ́yìn rí níbi ìmọ̀ ṣe àṣejù yìí kódà nígbà tí wọ́n ní tí wọ́n fẹ́ kọ fi ṣe in wọ́n fi ṣe ìhù yẹn wọ́n fi sínú ọ̀fẹ́ wọ́n fi sínú bracket wọ́n wá fi àlámọ́jú tààjù sí pé ó yà wọ́n lẹ́nu pé àwọn náà ti ṣàṣejù ṣáájú rí láyín taqaddama minni qablan yàdù sápín ti ṣe in múnú wọ́n bracket ṣe ìhù yẹn wọ́n bracket ṣe in yẹn ti ṣe in wọ́n wá fi àlámọ́jú tààjù sí pé àmì ẹni tí ń ṣe mà lórí tí inú nǹkan lórí nǹkan tó ti ṣẹlẹ̀ sí rí tó ń wo pé ṣé nǹkan yìí ẹ̀kọ́ ṣẹlẹ̀ sóhun wọ́n tó bá jẹ́jẹ́ sí pé àwọn ti ṣáájú àwọn ti ṣáájú máa ṣe àṣejù yìí rí so kódà níbi gùlúwù náà wọ́n ní fi ṣe imin hada gùlúwù ìgbà tó fẹ́ sọ̀rọ̀ gùlúwù yẹn náà gùlúwù yẹn wọ́n fi yẹn náà sínú bracket ní ọ̀sẹ̀ ìnáfowó náà sí wọ́n fi adámọ́tì tààjù sí láti lè jẹ́ pé pé àwọn ń ṣe ìmọ̀lẹ́pàwọn náà ti ṣàfihàn rí wa àrùbáàdì bákan náà tí àwọn ti táwọn ti ṣáájú wà pẹ̀lú àwọn tí ń ṣàfihàn rí fa inni arju rabbi wọ́n ní àwọn wá ran kan lọ́dọ̀ ọlọ́run ọba àwọn àyàkúnà lè kọ́dà mùsílìkì ti rọ́dì ṣàkì lánìí sọ́bì pé kọ́nà ọba àlekẹ́lá kó fi àwọn ran kan pé kọ́nà ọba àlekẹ́lá kó fi ẹsẹ̀ àwọn rinlẹ̀ lórí òdodo láti lè dá òdodo padà sí ààyè rẹ̀ pé in táwọn ti bàjẹ́ àtejù ṣe rí àwọn ẹni alátejù táwọn ti wà pẹ̀lú rí àwọn fẹ́ túbá àwọn túbá kúrò ńbẹ̀ àwọn dẹ̀ ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó fún àwọn ní ẹsẹ̀ tó rinlẹ̀ kó fi ẹsẹ̀ àwọn rinlẹ̀ lórí òdodo láti lè dá òdodo padà sí ààyè rẹ̀ wa tahriri hadihi wa sawadihi káwọn sì lè yanjú ìlànà tọ́lọ́run ọba àti ọ̀rọ̀ ọlọ́run ọba ilé tó correct káwọn lè yanjú ẹ̀ ọláwọn bẹ̀rẹ̀ ọba lé lórí so tí a bá lọ wo page 16 sí 17 a bá ọ̀rọ̀ yìí bẹ̀ nínú manhaju salafi sọ́ọ̀lì wọn kí ni bàbá fi rinlẹ̀ ní báyìí eléyìí tí àwọn fi rinlẹ̀ ń bì ní pé àwọn náà ti ṣàfihàn rí tẹ́lẹ̀ ìtọ́gbẹ̀rin lẹ́bí ni pé àwọn náà ti wà pẹ̀lú àwọn aláṣejù rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ń kọ ilé ìbáyìí àwọn dẹ̀ ń sọ ilé ìbáyìí lẹ́ni tí ó ní ìsọ́ọ̀fù pẹ̀lú ẹ̀mí ara wọn tó yẹ sí pé àwọn ń gbìyànjú láti ṣe déédéé pẹ̀lú ẹ̀mí ara wọn ni àwọn fẹ́ ṣàbòsí fẹ́mi ara wọn so àwọn dẹ̀ ń sọ ilé láti ṣàfihànilẹ̀ láti gbà láti acknowledge pé àwọn náà ti ṣàfihàn rí àwọn ti ní tajawuz rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ báyìí àwọn dẹ̀ ti wà pẹ̀lú àwọn alimutajawizu àwọn aláṣejù rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn dẹ̀ ń túbá àwọn dẹ̀ fẹ́ gbìyànjú láti ṣàtúnṣe nǹkan táwọn ti táwọn ti ṣe tí ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ yìí rí ó túmọ̀ sí pé wọ́n yí padà so ẹni tó wá tó sọ wípé Sheikh Ali alhaladi halabi ò yí padà rí so ẹ̀rẹ́ rí wípé wẹ́n níbẹ̀ sáṣe gírígà so pẹ̀lú nǹkan tá sọ yìí nǹkan tá a lè sọ ni pé wọ́n yí padà kúrò níbi àṣejù gẹ́gẹ́ bọ́n ti sọ wọ́n yí padà lọ síbi dáadáa wọ́n yí padà kúrò níbi ìmọ̀ wa pẹ̀lú àwọn aláṣejù wọ́n wá yí padà lọ síbi ìmọ̀ wa pẹ̀lú àwọn tí wọ́n dúró déédéé àbí ẹ̀kọ́ ni náà ní kẹta wa béèrè ní wípé tó bá jẹ́ sí pé Sheikh Ali Al-Halabi yí padà kúrò ní àṣejù kí bóyá kí ọmọ ìyá wa tán pàkíyèsí yìí bóyá kí wọ́n sọ àṣejù tí Sheikh Ali Al-Halabi wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán wá yí padà kúrò ń àwọn wo làwọn aláṣejù tí Sheikh Ali Al-Halabi wà pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán wá yí padà kúrò ń torí wípé lọ́dọ̀ àwọn onímọ̀ a ò kí ń gbarú ọ̀rọ̀ yìí láì ṣe wípé a rí ẹ̀rí a rí taufik tó ṣe gbára lé lórí irú àwọn ọ̀rọ̀ báyìí kí ni taufik náà ni pé ẹ gbọ́dọ̀ ṣàlàyé fún wa àṣejù tẹ́ wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ wá yí padà lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ láǹfà ẹ gbọ́dọ̀ ṣàlàyé fún wa àwọn aláṣejù tẹ́ wà pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ wá yí padà kúrò lórí ẹ̀ tó àti òní tàwfíìkì ni tí àwọn gẹ́gẹ́ fúnra wọn náà fi rinlẹ̀ yí pé àwọn yí padà yìí àwọn gẹ́gẹ́ fúnra wọn náà fi rinlẹ̀ yí pé àwọn ń ṣàṣejù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn dẹ̀wà pẹ̀lú àwọn aláṣejù tẹ́lẹ̀tẹ́lẹ̀ so eléyìí báyìí wá rí kí nǹkan wa tó kàn mọ́ sí yìí ẹlòmíì lè mọ ẹlòmíì ó lè mọ fòsókè yọ wà láyòókè tó lè mọ fò káàkiri tí ó máa gbé wàhálà dìde tí ó máa gbégbá ayé dìde tí ò ní gbé wọn jòkó má lórí ọ̀rọ̀ ìpé ẹ̀rìn alhamdulillah ní táwọn sọ nìyẹn àwọn náà ń ṣàṣejù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà àwọn náà wà pẹ̀lú àwọn aláṣejù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n padà wá túbá wallahi eléyìí tó dáa òun náà ni pé téèyàn bá ń ṣàṣejù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kéèyàn sì lè pé àṣejù ń ṣe kéèyàn túbá ń bẹ̀ ní tó dáa ni lọ́wọ́ ẹni tó bá sọ pé òun ṣàfihàn ni pé fi hàn wá àfijù wo ló ń ṣe bóyá wọ gẹ́gẹ́ fún rẹ òun ìgbàgbọ́ yìí lọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ó lè jẹ́ pé n tó ń pè láṣejù yẹn gẹ́gẹ́ ní sọ̀wáàb ó lè jẹ́ pé àwọn tó ń pè láṣejù yẹn gẹ́gẹ́ ní àwọn tó wà lórí ìlànà tó ṣe dáadáa so káwa náà tó lè gbà wípé àṣejù ní tọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ á sàmọ́rú àṣejù tó jẹ́ ó ṣàfihàn wá pẹ̀lú ẹ̀rí àṣejù tó ń ṣe bóyá òun pe mùsùlùmí ní kéèfì orí ni o ó fi hàn wá àgbàpá àṣejù nìyẹn àbí òun pe o ń pe ẹni tí òun so ní bídà lóní bídà o ń pe ẹni tó jẹ́ ní súnnà lóní bídà àbí òun pe ẹni tí òun ṣe lẹ́ṣẹ̀ òun pe lẹ́ṣẹ̀ ẹni tí òun tó ń zìnà òun pe ló ń zìnà ẹni tí òun ṣe olè òun pe lólè àbẹ́ẹ̀tì ọ̀kọ́ òun yí àwọn ìdájọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala padà ìntọ́ jẹ́ bídà òní kò ń ṣe bídà àbí nǹkan tí yìí ṣe bídà òní bídà ni nǹkan tí yìí ṣe kúfùrù òní kúfùrù ni nǹkan tí yìí ṣe ṣírkù òní ṣírkù ni nam ìtagbà ní pé àṣejù lélẹ̀ tòótọ́ àwọn eléyìí báyọ̀ bẹ́sìn mú tòótọ́ àbíbẹ̀tì ẹ̀kọ́ wà kó dárúkọ àwọn tó wà àwọn tó wà pẹ̀lú àwọn tó wà pẹ̀lú yẹn tán já láti jù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá àwọn kọ̀wárìjì ni wọ́n ni ó jẹ́ ká mọ̀ wọn bóyá àwọn mùrùjíà ni wọ́n ni ó jẹ́ ká mọ̀ wọn bóyá àwọn kọ̀dáríyà ni ni ó jẹ́ ká wọn kájẹ̀ so pẹ̀lú ilé báyìí sì yìí àwọn wọn ràn mú wá irú àtijọ́ so àwọn àdẹ̀ ṣàlàyé àwọn aláṣìṣe àwọn akẹ́gbà pé n táwọn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àṣejù ni tó yí báyìí sìn eléyìí báyìí mo wà particular lórí eléyìí tó wà ní page sixteen sí page seventeen tó bá lọ wẹ́lẹ̀ tó wà ní page sixteen sí page seventeen yẹn nígbà tán ti tàlíkì lórí ọ̀rọ̀ tí mo kà lókè yẹn tó yí báyìí sìn nǹkan tá kan sọ ni pé àwọn ń sọ yẹn bí mo ṣe kà yìí náà la ṣe sọ wọn àsọrú àṣejù táwọn wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àsọrú àwọn aláṣejù náà tábàlá fẹ́ padà sí tókè tán ṣe tààlì kìlẹ̀ lórí pé ẹ̀rọ ẹbí ń tán ṣe tààlì kìlẹ̀ lórí òun náà ni alùwòlówù ìmọ̀ ṣàṣejù á ní kí ni kí wọ́n ṣàlàyé gùlúwù yẹn bákan náà àtẹ̀bí ẹ̀ ìmọ̀ pèèyàn ló ní bídà wọ̀tẹ̀bí ẹ̀ ká á bèrè wípé ṣé ìmọ̀ pèèyàn ló ní dídí àrí ṣàṣejù ni so kí wọ́n gbìyànjú àti ṣe wá láǹfààní bóyá ọmọ ìyá wa tó ń pàkíyèsí bóyá ọmọ ìyá wa bóyá wọ́n lè ṣe wá láǹfààní wípé ìpèèyàn ló ní bídà ni tí Sheikh Ali Al-Halabi ń túbá lórí ajẹ́ pé Sheikh Ali Al-Halabi tó bá yẹ pé àtẹ̀díṣù òun wọ́n gbà ní àṣejù ajẹ́ pé Sheikh Ali Al-Halabi máa ń hajj tuntun táwà lórí ẹ̀sìn ni pé kò sóni bídíà mọ́ a ní máa ṣe tẹ̀díṣù mẹ́niyẹn o tó bá jẹ́ sí pé ìyún la fẹ́ padà sí pé ìtàn ìfà sí nìyẹn tó bá jẹ́ pé aliskọ́ọ̀tù ni ká já àyàn bọ́ òun náà ni èèyàn tó ti wà lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn ti ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ká já bọ́ tó bá yẹ pé ìhun ni àṣejù bóyá kí ẹni ọmọ ìyá wa tán pàkíyèsí kan sàlàyé fún wa pé èyí ò lè ṣe ìsọ́ọ̀tò ní bídà tọ́yẹ́ páwọn èèyàn ti gbé sókè láwùjọ táwọn èèyàn ń gba ìmẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ táwọn èèyàn ń sọnù látara rẹ̀ a wá rí pé tá a bá ṣe ìsọ́ọ̀tò ẹni yìí rí ẹ̀sìn ọlọ́run bá lọ́sùn fáwọn àtàlá yọ́lá yọ́lá láfíà àwọn èèyàn ó ti àwọn èèyàn ó ti gini àwọn èèyàn ó ti là kúrò níbi aburú rẹ̀ tí ó báyá káfí ìsọ́ọ̀tò ẹni tó lẹ́tọ̀ọ́ káfí ìsọ́ọ̀tò ẹ̀ nábà kàtàfẹ́ jù bóyá kí ọmọ ìyá wa yìí tó jẹ́ mọ̀mọ́ yìí pé àwọn ò ní láǹfààní àti lè fèsì lórí àwọn ọ̀rọ̀ yìí ọmọ ìyá wa yìí wọ́n ń gbìyànjú láti ṣàfihàn lẹ̀ pé àwọn ti káńtọ́ pọ̀ gidi gan àwọn ó sì lè dìfẹ́ǹdì ọ̀pọ̀lọpọ̀ nǹkan táàmù wa òtò eléyìí náà inú àwọn tàhàdíyà tí mo fẹ́ kí yẹn ni pé inú àwọn ìpèníjà tí mo fẹ́ kí ọmọ ìyá wa tí mo fẹ́ kán bá yẹ̀nà náà ni. nà bákan náà ni liman kana ahlan lahu tó bá jẹ́ pé ká ba ẹni tó lẹ́tọ̀ọ́ ká bà bóyá kí ọmọ ìyá wa yìí kan ṣe wá láǹfààní wípé ìbanilórúkọ jẹ́ o tó bá jẹ́ pé ni tí ó lẹ́tọ̀ọ́ sí kábà lórúkọ jẹ́ ni tó bá yẹ pàṣẹ jù ni kan mọ̀ wá tó bá jẹ́ sí pé kí n ti ṣe kálí àlàdábí ń tọ́ láwọn tó bá lé lórí ni ká bẹni tí ò yẹ kábà lórúkọ jẹ́ kábà lórúkọ jẹ́ kán mẹ́nìkan wá nínú àwọn tí ṣe kálí àlàdábí ti bà lórúkọ jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò yẹ kán bà lórúkọ jẹ́ tán wá tó bá kúrò mbẹ̀ àbí àwọn tí wọ́n pè ní àrùbágùnbùlù àwọn tán já láti jù táwọn wà pẹ̀lú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnìkan tí wọ́n bà lórúkọ jẹ́ tí ò yẹ kán bà lórúkọ jẹ́ tí Sheikh Ali Al-Halabi fi wá jáde kúrò lára wọn tán fi wá yẹra fún wọn kan wá bákan náà rí tó bá jẹ́ sí pé ẹnìkan bẹ tí ò yẹ ti stop tán wá ti stop tó pé ká já ẹni tí ò ká jábọ́ ká jábọ́ rí àtijù ni náà tó bá jẹ́ sí pé Sheikh Ali Al-Halabi wọ́n ti já àwọn tí ò yẹ kí wọ́n jábọ́ tó kí wọ́n jẹ́ kí wọ́n kájẹ́ ká mọ̀ àwọn yẹn táàbì sọ wípé ah, ààbò olúwù lẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn eléyìí àwọn tẹ́ ń jábọ̀ yìí sẹ́ńtọ́ ẹ̀kẹ́ jábọ́ tẹ́ bá wá tú bá kú bí ìjà wọn bọ́ǹtò tó wà wàlọ́ ìtawọ́bà ah, tí ó lálàáfíà lẹ́ ṣe lọ́yà kan mọ́ wa. bákan náà àwọn táláwọn yẹra fún yẹn tán jẹ́ aláṣejù yẹn àwọn èèyàn táwọn yẹn náà bá ń jábọ́ tí wọ́n yìí sí òsì yẹn kan jábọ́ tí sheikh ali asalabi fi yẹra fún wọn lórí manhaj wọn yẹn bóyá kan sì ṣe wá láǹfààní bákan náà bẹ́ẹ̀ náà ni àtẹ̀bíyẹ̀ náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tí mo sọ yẹn náà náà ìyẹn náà nínú àwọn nǹkan tí a ní bùkátà sí ni tí wọ́n gbọ́dọ̀ fi ṣe wá láǹfààní náà nítorí àsìkò mi nínú àwọn nǹkan tí a tún ní bùkátà sí tí àbí nínú àwọn ọ̀rọ̀ tí ó tún fẹsẹ̀ múlẹ̀ ní báyìí tí ó túmọ̀ sí pé Sheikh Ali Al-Halabi àwọn yí padà ń tòótọ́ wọn bí wọ́n ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ayé Al-Allamah al ta'ala Al-Allamah Ibn wọ́n láì lámọ̀tò ìbìnrin sí ní bẹ́ẹ̀ kọ́ ni wọ́n rí mọ́nísì nínú àwọn nǹkan tó tún fi ọmọ ilẹ̀ ò ní wípé tí a bá tún lọ wọnú tí ra manhaju salafi sọ́ọ̀lì ẹ̀wọ̀n bákan náà láàyè mí so ìgbà tán ti tàìlíìkì bákan náà ni wọ́n ní waqad tanabbahtu qadiman bi fadlillahi ta'ala ila khalali hadha tashaddud al-madmum wa ashartu ilayhi fi ba'di hawashi ala ala ala ahadi mu'allafati وهو كتاب وهو كتاب آه، على أحد مؤلفاتي وهو كتاب رؤية رؤية واقعية في المناهج الدعوية رؤية واقعية في المناهج الدعوية نبيج نعم وني فقد قلت مشيرا إلى واقع بعض إخواننا إلى واقع بعض بعض إخواننا السلفيين في بعض ردودهم وإن كان في كلام البعض منهم نوع غلو لا نرضاه نقول هذا إنصافا وأمانة so tabalawo page 13 nínú tírà yìí bá ṣe bá ń bẹ̀ náà kí wọ́n sọ ń bí náà nínú salafi sọ́lìhì náà ni o nítàn sọ ń bí ni pé wọ́n ní àwọn ti fura ti pẹ́ pẹ̀lú ìkẹ́ ọlọ́wọ́n ba pẹ̀lú ọlá àwọn ti fura sí àwọn ààyè yìí àyẹ̀wò àyẹ ìmẹ́sìnlé kankankan ká mọ mẹ́sìnlé kankankan tí ọ̀dà yìí wọ́n láwọn ti fura rẹ̀ tipẹ́ wọ́n ní àwọn dẹ̀ ń gbìyànjú àti tọ́ka sí àwọn nǹkan yẹn níbi àwọn ọ̀rọ̀ abẹ́ àwọn ọ̀rọ̀ abẹ́ tí àwọn sọ lórí ìkànnì àwọn tíra wọn òun náà ní tíra tó ń pè ní ru'yatun waqi'iyyatun fil manahij da'wiyya ní page ten wọ́n ní àwọn sọ lẹ́ni tó ń tọ́ka sí ìṣesí apá kan nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ àsàlàfì yìí ìṣesí apá kan nínú àwọn ọmọ ìyá wa tán jẹ́ ẹni tó wọ́n lójú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lì níbi apá kan àwọn ìmọ̀fèsí wọn wọ́n ní wọ́n ní jánà bí kàlámì bá wọ́n ní bó tẹ̀ jẹ́ sí pé ń bẹ nínú ọ̀rọ̀ apá kan nínú wọn wọ́n ní jánà bí kàlámì bá àgbèmínú hùm náà wíńdánà bọ̀ wọ́n ní bó ti ẹ̀jẹ́ sí pé ń bẹ nínú ọ̀rọ̀ apá kan nínú àwọn táwí ìran àṣejù kan tí a ní tá sí wọ́n ní àwa ń sọ eléyìí báyìí lẹ́ni tó ń ṣe insof àti àmánà ni lẹ́ni tó ń pé àmánà tó dẹ̀ ń lo insof ni a rí eléyìí nínú manhajù sálàfi sọ́ọ̀lẹ̀ náà eléyìí náà Ali Al-Halabi wọ́n yàtọ̀ wọ́n yí padà sí tó ń ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kí báyìí sìn náà fi sọ wípé àwọn tají tana báàtù wọ́n ní àwọn ti tají ti pẹ́ so wakọ̀ tana báàtù kọ̀dímọ̀n wọ́n ní àwọn tají ti pẹ́ ti pẹ́ lórí aburú tí ń bẹ níbi àṣejù tí kò dá yìí tó kí báyìí sìn àwọn ìdẹ̀jẹ̀ pàkíyèsí ní àwọn ọ̀rọ̀ abẹ́ àwọn ọ̀rọ̀ abẹ́ táwọn sọ nínú tíra eléyìí tí mo dárúkọ sẹ́yìn yẹn so ó túmọ̀ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà yìí tẹ̀síwájú káwọn náà tó tají wípé àwọn wà nínú àṣejù àwọn náà ti fìgbà kan wà nínú nǹkan ń pè láṣejù yẹn rí ẹ̀sìgbà tí wọ́n tají rè wọ́n ti fi mọ̀ wọ́n pàkíyèsí ṣé gbogbo àwọn eléyìí báyìí ó ń túmọ̀ sí wípé Sheikh Ali Al-Halabi wọ́n yí kúrò lórí manhaj tán wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n padà tají wọ́n yí padà lọ sí orí manhaj míì táwọn rò wípé manhaj yẹn òun ló fi ń ṣe déédéé jùlọ táwọn rò pé manhaj yẹn òun ni manhaj ìgbìyànjú láti ṣe táwọ́bà àti ṣẹ́rí padà kúrò níbi àṣejù àti láti yẹra fáwọn aláṣejù tó yíba yìí náà ṣùgbọ́n wọn ṣàlàyé àwọn àṣejù yẹn pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tí ó jẹ́ pé wà wípé e, tí táwọ́bà wọn yìí táwọ́bà tó ṣe déédéé ni wọn ṣàlàyé àwọn aláṣejù yẹn kí làwọn nǹkan táwọn yẹn ń sọ àwọn àṣejù ló wà lára wọn tí wọ́n fi lè yẹra fún wọn tó bá wá rí báyìí rè nàṣíhà ni ọ̀ àfáwà Hudhayfa wọ́n ní iná bọ̀láàlá takúlá bọ̀láàlá à ń táàrí fa màkúnta tó ń kẹrọ wà ń tó ń kẹrọ màkúnta táàrí so anu ní kódà anu tí kò lẹ́gbẹ́ ní pàápàá ibi tí gbogbo anu parí sí òun náà ni à ń táàrí fa màkúnta nǹkan tí yẹn ti wá ń pè ní dáadáa tẹ́lẹ̀ kọ́ padà mọ́ wá pè ní àìdá tí jí báyìí sìn eléyìí báyìí nǹkan tí ó fi ń burú jù ni wa iyyaka wa talawuna fi dinillah àfáwà Hudhayfa ibn al-Yaman wọ́n ní sọ́ra fún ìmá wùwà bí ọ̀gá ìmá pààrọ̀ aṣọ bí ọ̀gá nínú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìwọ́ hàn sáwọn èèyàn lónìí àwọn èèyàn ti mọ ọmọ ìṣesí kan lónìí wọ́n ti mọ ìṣesí ìpìpì kan pẹ̀lú rẹ lónìí nígbà tó bá tún yá rèé ó tún yí padà nǹkan míì ló tún máa ló tún máa pèpè síbá ní àwọn yóò tún rí ọ pẹ̀lú àwọ̀ míì àwọn yóò tún rí ọ pẹ̀lú aṣọ míì nígbà tó bá tún yá rèé táwọn èèyàn ti ń tẹ̀mí balẹ̀ sí ọlọ́dọ̀ ó bá tún yí dìrì á tún padà rí ọ pẹ̀lú aṣọ míì iyyaka wat-talawwun náà ní so tí yìnbọn bá ti gbìyànjú láti mọ èwo ni òdodo kó gbìyànjú àti wà ní so ibà nìsín so nam pẹ̀lú eléyìí ó rinlẹ̀ pẹ̀lú tíra Sheikh Ali Al-Halabi tí mo ṣàlàyé yìí wípé Sheikh Ali Al-Halabi wọ́n yí padà kúrò lórí ìlànà tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yí padà bọ́ sí ìlànà mi àwọn náà ti fẹ́ rinlẹ̀ pé àwọn yí padà wọ́n dẹ̀ jẹ́ kó yí pé ìlànà táwọn wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlànà àfẹ́jù ni àwọn táwọn wà pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aláṣejù ni wọ́n ṣùgbọ́n àṣejù yẹn wọn ẹ̀gbọ́n ìgbà ìsàlàyé fún wa so pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala àwọn tó wá ń pè láṣejù yẹn àwọn wà gbìyànjú àwọn kò jáde ní idnillahi ta'ala eléyìí tí wọ́n yí padà kúrò lórí ẹ̀ agbìyànjú àkò jáde ibẹ̀ gẹ́gẹ́ lọ́rọ́ wà àwọn tá ń pè láláṣejù yẹn agbìyànjú àjẹ́ káwọn èèyàn mọ̀ wọn tí ó bá ń sìn so tí agbìyànjú àti káwọn èèyàn mọ̀ wọn tábà wá gbìyànjú tábà fáwọn ẹ̀rí wá lórí nǹkan tí Sheikh Ali Al-Halabi tó ń pè láti jù táwọn táwọn padà jáwọ́ kúrò mẹ́yìn tá a kó ẹ̀rí wá lórí ẹ̀ yọ padà wá hàn talẹni tí ó wà lórí òdodo àti talẹni tí ó yẹ gẹ̀rẹ̀ kúrò ìlànà òdodo tí ó ti ń pèpè sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bákan náà àwọn wulẹ̀ aláṣejù gbogbo eléyìí báyìí ni a padà fi hàn fi ṣe wá láǹfà nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ hada wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadi وعلي وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب والسلام عليكم ورحمة الله وبركاته أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك